ètùtù ẹ̀kára ti yá ẹ̀yẹ́ pé bí ẹ̀yà dé láyé ráyà sí ọlọ́run ò fi ọ sọ mí lẹ́nu. ṣé wàá rí orí yìí orí lẹ́mọ̀ jẹ́ lọ títí láéláé ó yẹ gbà kẹ́jẹ́ gbọ́mọ ìgbà. Mm. yóò bí mumu kí ni wàá ń pọ lẹ́rìn. Ah! gbọ́ jẹ gbogbo ohun tó dánú adìẹ tán tó kórí àtẹsẹ̀ fún mi pẹ́pẹ́ adìẹ tẹsẹ̀ kú ní màá jò lórí lọ láéláé ni. you get it. ìwọ. bẹ́ẹ̀ èmi ládékẹ́. èmi rí ọmọ eléèrè mm. ọmọ olójú ẹ̀ẹ́rẹ́ mm. ah, bí bá a ṣe pẹ́ ihun tó dé bó ló ti gbọ́njú mi lọ ayé lọ bá mi. gàmá mm. mo gbádùn yín lọ ẹ béèrè ìpè lọ́nà wò. ṣebí alubára yín tẹ mọ fún lówó ẹlẹ́sẹ̀ tó tó máa ń ṣe bí ẹsẹ̀ ń dùn òun ṣebí òun sọ fún pé lèrè ọmọ ni mí. fúnkẹ́ ṣé olórí burúkú ló ń bára yìí. o ti kó bó ní bára. o ti kó bá o kó bára rẹ gan. èmi àti jàjì ẹ bẹ́ẹ̀ jẹ báyìí mo sọ fún yín mo fẹ́ jàjì bílẹ̀ adìyẹ grandma mi. adìyẹ tó yẹ yín lọ́wọ́ adìyẹ yẹ yẹ yín lọ́wọ́. ọmọ òṣèlú ẹ̀ fún mi. ẹ tí ì rí kankan gọ́ngọ́ sọ. <laughs>